وعلى آله وصحبه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته آه، إن شاء الله تعالى درس توني آه، نقع أحاديث حيض إليتي أتكا أقاق النوره أتكا آه، كإليتي أحاديث تطع توني شك بلورو إداجو شريعه nípa haibọ tí obìnrin máa ṣe kí agbọmọtínú alhadis. عن عائشة رضي الله تعالى عنها قالت كنت أكتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد كيلانا جنب وكان يأمرني فأعتذر فيباشرني وأنا آحد وكان يخرج رأسه إلي وهو معتكف فأغسله وأنا حائد عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتكع في حجري يتكع في حجري وأنا حائد فيقرأ القرآن عن عن معاذة بنت عبد الله قالت سألت عائشة رضي الله عنها فقلت ما بال الحائد تقضي الصوم ولا تقضي الصلاة فقالت أحرورية أنت فقلت لست بحرورية ولكني أسأل فقالت كان يصيبنا ذلك فنعمر بقضاء الصوم ولا نعمر بقضاء الصلاة عن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد كلانا جنوب Aisha kí ọlọ́nkọ́ sàlékún ìyọ́nú rẹ̀ fún ìyàwó Aisha àti gbogbo àwọn ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam hadithu tá a fẹ́ kọ́kọ́ kà lónìí aisha ni ọgbà hadithi náà wá aisha ni kuntu agtasilu ana wa rasulullahi sallallahu alayhi wa sallama min ina'in wahid. كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد Aisha ní a máa wáyé pé igbá omi kan téèyàn máa fi wẹ̀ àbí garawa omi kan agtasilu ana wa rasulullahi sallallahu alayhi wa sallam min ina'in wahid igbá omi kan péré àtẹ̀mí àtòjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tí í ṣe ọkọ aisha radiyallahu anha aisha láwọn méjèèjì a máa fi gba omi kan wẹ̀ ńgbà mi. wàkìlánà junubun kọ́dà kìí ṣe wẹ̀ pé ìwẹ̀ lásán wàkìlánà junubun tí ó jẹ́ pé àtẹ̀kíní kejì wa à ń wẹ ìwẹ̀ ọ̀ranyàn ni. àwọn ẹ̀kọ́ tí ó kó sínú hadithi yìí àtàwọn àdájọ́ ṣẹ̀ríà tó kó sínú rẹ̀ ọ̀pọ̀ púpọ̀ àwa tí a nírú nùsùkà àtìrà yìí lọ́wọ́ hadithi kan náà ni wọ́n nọ́mbà àti forty six àti forty seven hadithi ẹ̀yọ̀ kan péré náà ni. وكان يأمرني فأستزر فيباشرني وأنا حائض وكان يخرج رأسه إلي وهو معتكف فأغسله وأنا حائض gbogbo eléyìí hadithi kan so ṣẹ̀ríà islam lára ń tí ṣẹ̀ríà islam fi yapa àwọn ìlànà àwọn tó ti ṣáájú àlùmọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam èyí tí a máa pè ní shar'u man qablana pé ìlànà òfin tó ti dé fáwọn tó ṣáájú wa àlùwọ̀ shar'u lana aw laysa bi shar'in lana ṣé gbogbo ńta bá bá táwọn tí wọ́n láwọn yahudi ń ṣe àwọn àjọ anabi musa àbáwọn àjọ anabi isa gbọ́ pé wọ́n ń ṣe ǹjẹ́ wọ mùsùlùmí ọ̀ wá wò pé ń gbé ipa anabi ọlọ́run ló kú jẹ́rù iṣẹ́ báyìí fáwọn náà èmi mùsùlùmí náà bí n bá ṣe kò léwọ̀ eléyìí la ń pè ní shar'u man qablana àtàwọn kan tó ti ṣáájú wa hal huwa shar'un ṣé ṣẹ̀ríà àlọ́jẹ́ fáwọn náà ìlànà ní fáwọn náà kò rí bẹ́ẹ̀ shar'u man qablana ìlànà òfin tó lọ́n fi ránṣẹ́ sáwọn àjọ tó ṣáájú ju anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó yẹ bá ṣe pé abágbọ́ tá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bá ní ẹ máa tẹ̀lé lánàá báyìí àbí tí ẹ ṣe pọ́kọ̀ fún wa pé ẹ má tẹ̀lé lánàá yẹn nígbà òun nìkan la tó lè lò àmọ́ bá a bá ti rí nǹkan kan nù sẹ̀ríà ìsìlámù tó ta ní tí wọ́n lànà bì jíṣẹ́ fún àwọn àjọ tiẹ̀ ìwọ mùsùlùmí sẹ̀rí àtànẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun ni ọlọ́gbọ́dọ̀ dún ní ma. min sẹ̀rí àti man qablana nínú ìdájọ́ òfin àwọn tó ṣáájú wa gẹ́gẹ́ bó ṣe wá nu hadith ànẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam. tí obìnrin bá wà nu haibọ̀ àwọn yahudi àwọn àjọ ànábì musa aleyhi salatu wa salam àwọn ọkọ obìnrin yìí ti kọ́dà àti bá a sọ̀rọ̀ èèwọ̀ ni. E bí ìgbà téèyàn wá lọ dá yàrá kan fún un pé kọ́mọ wà ń bẹ̀ títí tí ó fi mára láàyò jáde súnà hà kọ́dà wọn ò ní bá a jókòó wọn jọ máa sọ̀rọ̀ wàláyò akelu náà bí wọ́n ti jọ máa jọ jẹun tẹ́lẹ̀ bóbìnrin wọn bá ti bẹ̀rẹ̀ sí ṣe háìbọ̀ wọn pa tì ní bí tí wọ́n ṣe rí nìyẹn. wàhálà làákùsì min zálìkà àwọn na òdì ní ní táwọn ṣe. àwọn ó máa bá obìnrin tí ń ṣe háìbọ̀ ṣe gbogbo òṣìṣẹ́ pátápátá kọ́dà bíi pé kò sínú háìbọ̀ náà ni. ara ẹ̀ lọ́lọ́run wá ní inú al-Qur'an al-Karim ummatan wasatọ̀ ìjọ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bọ́lọ̀ ń ṣe ròyìn wá nìyẹn ummatan wasatọ̀ ìjọ tí ó máa wà ń déédéé fal ìmọ̀ wà ń déédéé ṣẹ̀ríà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀hàn láàrin yìí náà. àwọn yahudi pa obìnrin tí ń bá ń ṣe haibọ tí wọn pa ti yẹn ni kọdọ ọrọ sísọ wọn ní bá sọ àtọkọ rẹ̀ àtàwọn mẹ̀lẹ́bí àtàwọn ìyàwó ẹgbẹ́ rẹ̀ ònkálukú bá ṣe kóbìnrin kan bẹ̀rẹ̀ haibọ báyìí wọn pa ti ni. àwọn nasọra àwọn òsì mayàtọ̀ kóbìnrin kan bẹ nu haibọ obìnrin kan sí nu haibọ kọ́dà sáà ní ọkọ àtaya kò sí ìtọ́kọ̀ lọ́dọ̀ tiwọn. ọlọ́run wá fi ṣẹ̀ríà anabuwa muhammadu sallallahu alayhi wa sallam ó ní ó wà láàrin méjèèjì pé ní ah, bóbìnrin bá ń ṣe háìbọ̀ èyí wọn wá pé kẹ ẹ kọ́ tì kẹ ẹ má wàá bá a sọ̀rọ̀ kẹ ẹ má bá a jókòó eléyìí ni ẹ̀kọ́ ńláńlá tí Aisha radiyallahu anha nígbà kan náà kún mọ́ èyí wọn ò sì wá pé ká má wàá láàrin ń pè ní ní ìnira ni. kama wàá má yàtọ̀ láàrin eléyìí gẹ́gẹ́ bíi tàwọn nasọ́ra eléyìí náà takò lànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ohun tí aisha radiyallahu anha lọ́fẹ̀ẹ́ máa ṣàlàyé fún wa nínú hadith tanka lónìí. aisha ni kuntu aghtasilu ana wa rasulullahi sallallahu alayhi wa sallam lára ẹ̀kọ́ tí a tún múnú hadith yìí a ti sọ́ọ́rí tẹ́lẹ̀ náà pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ọba wẹ̀ ìwé ọ̀ràn yẹn ni àbíkọ́dé fẹ́ ṣàlùwàlá nínú ẹ̀kọ́ ìsìláàmù ni pé èèyàn gbọ́dọ̀ máa ṣe omi lófò ẹ̀wòmí iná in wáhìdìn igba omi kan péré Aisha ló tó wọn àtànẹ́bí wẹ̀ sallallahu alayhi wa sallam ara àkọ́kọ́ fíkì wà hadha hadith àwọn ẹ̀kọ́ tá a kọ́ nu hadith yìí ni pé bàbá fẹ́ ṣe mara ìwẹ̀ ni àlùwàlá ni nínú ìlànà nẹ́bùà Muhammad sallallahu alayhi òní pé gbogbo omi tá a bá lò kájọ́ ọmọ níwọ̀nba ẹ̀kejì ni pé a ti máa gbọ́ táwọn àmì ọmọ sọ pé ẹ wọ́n ti àti béèrè ìbéèrè ti wá nínú ìjókòó wa yìí náà rí pé ǹjẹ́ ìwọ̀ ni béèyàn bá ń wẹ̀ kó wà ní òhò àdìsí yìí fi ń yé wa pé ní kì í ṣe wọ̀ lópin ìgbà tó o ti sí níbi táwọn èèyàn ó ti máa rí ọ àti ṣàlàyé fúnra wa pé bọ́bá ìpẹ́rù ọ̀pọ̀lọpọ̀ léèwẹ̀ táwa nílùú wa yìí tó pé ní kò sí nǹkan kan tí ó bò lókè tú láàsì bí yẹn bá wà ń po táwọn èèyàn ọmọ rí ọmọ wẹ̀ ń hò àmọ́ bí yẹn bá wà nù bàfúrúmù rẹ̀ nù ilé rẹ̀ kò sí nǹkan kan tó wí nù sẹ̀ríà ìsìláàmù pé wọ̀ ní kéèyàn wẹ̀ ń hò tí ọba ti síbi tí ẹnìkan kan ò ti rí ẹ̀kejì ni pé kò sì jẹ́ ìwọ̀ kọ́dà nù sẹ̀ríà islam láhàyà àfìdí gẹ́bí hadithi umu suleimu ta kà fúnra wa ń bí pé bó bá dọ̀rọ̀ ẹ̀sìn ìtìjú ọ̀tọ̀ àlàyé kíni ṣẹ̀ríà ìsìláàmù wí ọ̀tọ̀ lára fíkìwò hadithi yìí ni pé kódà kìí ṣe wọ̀ kí ọkọ àtìyàwó kí wọ́n rí òhò ara wọn ṣẹ̀ríà ìsìláàmù ò ṣe lé wọ̀ hadithi tó wá tó takò hadithi tó lẹ́ni kuntu agutasilu ana wa rasulillahi sallallahu alayhi wa sallam min ina'in wahid pé kó lè mi àtànàbì máa wẹ̀ ń gbà mí sallallahu alayhi wa sallam eléyìí náà ń bẹ nù fíkìrù hadithi àwọn ẹ̀kọ́ tí ń bẹ nù hadithi wáyé. Aisha tún wọn sọ síwájú pé wa kana ya'muruni fa attaziru fa yubashiruni wa ana haid. gẹ́bí ń sọ lẹ́ẹ̀kan pé nínú ìlànà àwọn Yahudi àwọn ni wọ́n pa obìnrin tì bá ti ń ṣe haidọ̀ bí ìgbà ọjọ́ obìnrin wọn mọ́ bí ìgbà tí mọ́ àwọn nàkọ́ra àwọn tó kọjá àlà lọ́nà abòmíì kọ́dà àwọn ọmọ ìyàtọ̀ obìnrin ṣe háìbọ̀ obìnrin ò ṣe háìbọ̀ àmọ́ kí ni ọlọ́run pa wá láṣẹ nínú alukur'an alkarim ọlọ́run ni yasalunaka anil mahidi kulluhu wa adha ọlọ́run níbi wọn bá bi ọ́ pé ìwọ obìnrin tó ń ṣe háìbọ̀ àbí ìwọ ọkọ tíyàwó rẹ̀ ń ṣe háìbọ̀ à kulluhu wa adha fàtàzìlú nìsá fílmù xìyìb àṣẹ ọlọ́run nù fàtàzìlú nìsá fílmù xìyìb wàlá takọrọbù hùnà xàtà yàtúhùrnà ọlọ́run ní báwọn obìnrin bá ti wà nù xáìbọ̀ àjọṣepọ̀ ọkọ àtìyàwó kò gbọdọ̀ wáyé ìtumọ̀ fàtàzìlú nìsá fílmù xìyìb nìyẹn ẹnu tí ọlọ́run pa wá láṣẹ pé kì í ṣe pé ká kọ àwọn obìnrin wa tì bí ìgbà tí wọn ò jóbìnrin mọ́ àbí ìgbà tí wọn ò èèyàn mọ́. òun là nẹ́bà Muhammad sallallahu alayhi ló fi sọ́nu hadithi mi pé isna'u kulla shay'in illa nikah isna'u kulla shay'in illa illa nikah an-nikah huna bi ma'na ìyẹn ni pé gbogbo ntí yẹn máa lọ lọ ọkọ àtìyàwó ni àbóbìnrin ẹgbẹ́ rẹ̀ ni àbí bàbá rẹ̀ ni àbí ìyá rẹ̀ ni obìnrin tí ń ṣe háìbọ̀ kò torí ẹ̀ kọ́ máa jẹ́ èèyàn mọ́ àmọ́ nǹkan kan péré náà lọ́lọ́run lòun ṣe léèwọ̀ táwọn nàṣọ́ra ń kó sí tiwọn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kó sínú ẹ̀ òun ni pé àjọṣepọ̀ lọ́kọláya lópin ìgbà tóbìnrin bá ń bẹnu háìbọ̀ ọlọ́run léèwọ̀ ni taqrabuhunna hatta yatuhurna títí tí wọn fi mara ọlọ́run lé wọ̀ ni ẹni ọba sì dárò ilé ìwò ọ̀tàkù lànà ọ̀tàkù ayé al-Qur'an al-Karim ọ̀tàkù sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam. àmọ́ kí ni ìdájọ́ sharia Islam ọlọ́run ní jáwọ́ máa lu òfin ọlọ́run bẹ́ẹ̀ àmọ́ sharia Islam máa gbé gbogbo ẹ̀ka lẹ̀ ẹni ọba lùfin náà kí ni ìdájọ́ rẹ̀ kí ni ṣẹ̀ríà islam wí ń pa ẹni tí ó bá wá súnmọ́ obìnrin rẹ̀ tóbìnrin ṣe háìbọ̀ lọ́wọ́ àkọ́kọ́ ni pé ká gbà pé wọ̀ ni pọ́nbélé nínú ayé al-Qur'an al-Karim yìí fàtàzìlú ànìsá àwàlá taqrabuhunna ẹ̀rí ọlọ́run tó ṣe tààkídù rẹ̀ ẹ má dọ́dọ̀ wọn ó tún wá ní wàlá taqrabuhunna hatta yatuhurna títí tí wọn fi mara bẹ́ẹ̀ yẹn bá wá ṣerú mistake báyìí kí ni ó fi tán rú ọ̀ràn yìí àkọ́kọ́ ni pé yajibu alayhi listighfar kó túbà lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ ńláńlá ló dá torí alukur'ani òrujú sunna anabi ní òrujú anabi ní isna'u kulla shay'in illa nikah anabi ní bẹ́ẹ̀ ṣe jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ jòkó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ jẹun tẹ́lẹ̀ Ọlọ́run ó kọ̀ gbogbo yìí fún yín àmọ́ àjọṣepọ̀ ọlọ́kọláya èèwọ̀ ni lópin ìgbà táwọn obìnrin bá ń ṣe háìbọ̀ lọ́wọ́ àbí wọ́n ń ṣe nífàásù lọ́wọ́ nífàsù lẹ̀jẹ̀ tóbìnrin máa rí lẹ́yìn ìgbà tó bá bímọ. ẹni tó bá wá dẹ́rù eléyìí wò ọwọ́ nu hadithi mi ti ibn abbas radiyallahu ta'ala anhuma tó gbà wá ibn abbas ní òun gbọ́ta nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam tó ní gbogbo ẹnikẹ́ni tọ́ba ní àjọṣepọ̀ lọ́kọláya pẹ̀lú ìyàwó rẹ̀ tíyàwó yìí sì ń bẹnu haidọ̀ lọ́wọ́ faliyatasaddaq bidiinarin aw bi nisfi dinar irú ẹni báyìí ó di dandan fún un kó mú tí ó ṣe déédéé dínárù nù sẹ̀ríà islam kó fi ṣe sàrà àbí dajì dínárì kí ni túmọ̀ kó fi dínárì ṣe sàrà nbì kan kó fi dìdajì dínárì ṣe sàrà nbì kan gẹ́gẹ́ bó ṣe wá nu àlàyé ibn abbas náà ni pé ẹni ó ṣe pé ní bẹ̀rẹ̀ haibọ̀ tóbìnrin ṣẹ̀ṣẹ̀ ń haibọ̀ níjọ́ àkọ́kọ́ ló ṣerú nǹkan báyìí fàlẹ́yìí à ń yàtọ̀ sọ́dọ̀kọ̀ bí dìnnàr kàfàrà rẹ̀ ní ìtanràn rẹ̀ ní pé n tó ṣe déédéé dínàrù nù sẹ̀ríà ìsìlámù túláàsì ọgbọ́dọ̀ mú kó fi ṣe sàrà àmẹ́ni ọba ṣe pé fi áàkiri àyàmì haib nígbà tí haib ti fẹ́ tán òun ló ṣerú nǹkan báyìí fàlìyà tasaddaq bi nisfi dinar ìdajì dínárì lòun fi ṣe sàrà àlèwárẹ̀ tí ó béèrè pé èló wá ní dínárì ń jẹ́ ní ní náírà ẹni ọba dẹrù eléyìí wo òun náà ní dandan kọ́ kakuléètì rẹ̀ bí ó ti jẹ́ àmọ́ àwọn fún ní guideline bó ni ó ti rìn àdínárù sẹ́rọ̀ yìí ti sẹ̀rí àpè ní dínárì ogún dínárì ní sẹ̀rí àpè ní kíni ní sọ́ọ̀bù azakat bí dínárì bá di méní méjì tó di ogún ní sẹ̀rí àtó ní ká kíni ká zakanu owó yẹn bẹ́ẹ̀ yóò ti kakuléètì ní tí ó wàá jẹ́ iye ajẹ́ pé ní owó tí zaka bá wọ̀ ọ́ wàá dá a sí ọ̀nà gíní ọ̀nà twenty bọ́ba yìí pé bẹ̀rẹ̀ haibọ̀ ló ṣerú nǹkan báyìí ó mú da kan nú ẹ̀ tún láti ọ́fíìsì sàrà bọ́ba yìí pé parí haibọ̀ ni ọ́ da sọ́nà mélòó ọ̀nà forty lọ́ọ́ da sí ọ́ wàá mú da kan nú forty ọ́fíìsì sàrà eléyìí ní ìdájọ́ sẹ̀ríà àmọ́ kéèyàn ọ́ mọ̀ pé ní kọ̀lẹ́tọ̀ nú sẹ̀ríà Islam kéèyàn sọ pé ní mokú ti mọ kàfàrà ọ̀ràn yìí bí n bá kó dáràn ìbẹnu kí n mú dínárì kí n fi ṣe sàrà ni lẹ́yìn pé yẹn tẹ́ràn ẹ̀ṣẹ̀ téèyàn dá yìí ń bẹ lọ́rùn yẹn ẹ̀yọ́ bá màmá tó fojú lẹ̀ tó ní wọ́n ní kíní yẹ̀ ọ̀dá alukur'ani ní fàtẹ́sì ló ní sáà anabi sallallahu alaihi wasallam ní sinna okú lẹ́sẹ̀ ilẹ̀ nìka ọwọ́ arúurú òfin báyìí ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́tọ̀ yàtọ̀ fún dínárì tó fi ṣe sàrà o torí náà eléyìí ni àlàyé tí ń bẹ nu hadithi àmọ́ ká tún wí lẹ́ẹ̀kan sí i ṣẹ̀ríà ìsìláàmù ṣẹ̀ríà tó rọrùn ni ọlọ́run ò sì fẹ́ ká nira wa lára lọ́lọ́run fi ní òun ṣe é lẹ́tọ̀ọ́ fún yín sẹ́ kọ́dà ẹ̀ wò nínú hadith aisha ilá haya abidin aisha ní anabu muhammad sallallahu alayhi wa sallam ẹnu tí ó di dandan kéèyàn ó ṣe òun là nẹ́bí ń kọ́ aisha yìí pé kọ́dà ẹ ẹ ẹ ẹ ẹjọ sùn kò léèwọ̀ nínú ṣẹ̀ríà ìsìláàmù àmọ́ tún láti obìnrin gbọ́dọ̀ rò ń kankan sí i ibi ojú ara rẹ̀ tẹ́gbìn bẹ̀. kana ya'muruni fa àtẹ́zìrú fa yubashiruni wa ana haid ni pé sẹ̀ríà ìsìláàmù kò fara ni wa kò ní arìnrìn àwọn yahudi dépò pé ní ẹlòmíràn wà á torí eléyìí yọ́fẹ́ wa máa lọ́ọ́ ṣèṣekúṣe mi ń ta ọlọ́run lòun yọ̀ǹda gbogbo ntẹ̀ bá fẹ́ ṣe amẹ́nu àjọṣepọ̀ tọkọláya yẹn nìkan lẹ́nu gba ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́fà yẹn èèwọ̀ nínú sẹ̀ríà islam tá a sì gbọ́dọ̀ a gbọ́dọ̀ tẹ̀lé lànà ọlọ́run nípa rẹ̀. so eléyìí ni ara ọ̀nà tí sẹ̀ríà islam tó fi yàtọ̀ fún kínní ìlànà àwọn yahudi lẹ́bàkánná ìyànà táwọn àwọn nasọ́ra méjèèjì sẹ̀ríà islam ọlọ́run ṣe wá ní kínní wa kadhalika ja'annakum ummatan wasata ìjọ tó dún déédéé láàrin lọ́lọ́run ṣe ṣẹ̀ríà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam. nínú hadith yìí kuma wa kana yukhriju ra'sahu ilayya wa huwa mu'takifun. aisha ní ara ń ta nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa pé ká lòdì sí lànà àwọn yahudi ń pa pípa àwọn obìnrin tí ń gbà wọn bá ń ṣe háìbọ̀ ká sọ wọn di bí ẹran ó ní kọ́dà bá nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam bá ń ṣe ẹ̀ẹ́tì káàfù lọ́wọ́ nù mọ́sálásí ẹ̀dàkùn ẹ̀já gbàrin yé dáadáa mọ́sálásí anẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam lẹ́gbẹ̀ẹ́ yàrá rẹ̀ náà lọ́wọ́ mọ́sálásí anẹ́bì sallallahu alaihi wasallam bá anẹ́bì bá ti jáde kó mọ́sálásí ibo ní ọ̀bọ̀ sí yàrá rẹ̀ táyìsà ń òun láyìíṣà fi wá sọ pé wàhùwà mọ̀ẹ́tẹ́kì fún kọ́dà ń gbà mí ànábì ọ̀wà nù mọ́sálásí sọ̀lọ́láhu aleyhi wa sálàm wàyó xirijú rẹ̀ sàhù ìlàyà ànábì ọ̀wà yọ orí síta kò nù mọ́sálásí nínú yàrá tí àyíṣà wà. kọ́dọ̀ wa nù hadith mi pé bá ànábì bá nídìí kó wọn bá ya irun rẹ̀ ń gbà mí tí ń sìn bẹ́ẹ̀ nù ẹ̀tì káfù tóun wà nù xaibọ̀ fa ọ̀rọ̀ jìlù ṣàràhù sallallahu alayhi wa sallam ògbélé yìí fi hàn pé ní obìnrin tí ń ṣe haibọ èèyàn tọ́lọ̀ ń pọ́nlé ni èyí wọn sọ di nǹkan mi òun nínú hadithi aisha mi radiyallahu anha nígbà tí aisha wà nù hajj inú tí máa ba obìnrin lé ọkàn jẹ́ púpọ̀ tọ́ba wà nù hajj ní kórí haibọ gbá àwọn yòókù wọn máa wá ṣiṣẹ́ hajj wọn wá ní ọ̀sẹ̀lẹ̀ sí yàn wa aisha náà nígbà tí aisha wá fẹ́ máa banújẹ́ kí lànà bí fún sallallahu alaihi Ah, ànábì ní innama dhalika shay'un katabahu Allahu ala banati Adam eléyìí kèékèé ṣe ń tá a máa wá kó a máa kó gbálé tá a máa dorí kodò sí katabahu Allahu ala banati Adam gbogbo ọmọbìnrin ànábì Adam àlọ́lọ́ nǹkan ọmọ bẹ́ẹ̀ ẹtun wele anabi sọlọ sọlọ ọ̀n kánà yukhriju ra'sahu ilayya wa ana mu'takifun fa aghsiluhu kọ́dà yín bá a fọ irí rẹ̀ bọ́bá ní ìdíkẹ́ ń bá a fọ rẹ̀ wà á nà ha ìdùn ìsìn sí ha ìdọ̀ lọ́wọ́ níbi sẹ́ríà ìsìláàmù ṣe rọrùn tó lára fíkìrù hadithi yìí bákan náà aisha radiyallahu anha ọlá nabi máa ṣe kí ni yukhriju ra'sahu min al-masjid wa huwa mu'takif anabi ó yọ orí jáde kó nu mọ́sálásí ń sì nínú kí ni ń nù ẹ̀tìkáfù a sì mọ̀ pé bí yẹn bá ń ṣe ẹ̀tìkáfù kò gbọ́dọ̀ jáde kó mọ́sálásí min fiqhi hadha al-hadith ni pé ikhraju juz'in min al-badani la yubtilu al-i'tikaf bí ẹ bá wà nínú i'tikaf nísìnyí ọwọ́ àna ẹsẹ̀ síta àbó sí gíláàsì wíńdò ọ̀nà wọ́ta àbọ̀ nàrún ta èyí wọn ọba ìtìkáfù rẹ̀ jẹ́. lórí hadithi yìí ni kọ́ìdà fìkìyà ńláńlá kan dúró lórí hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam yìí òun ni kọ́ìdà ńláńlá kan nù kọ́wá àlùkọ́wá àìdìl fìkìyà ló dúró lé lórí òun ni ipe bí èèyàn bá wà ń bi nǹkan bóyá wà nù mọ́ṣáláṣí ọwọ́ á ní àti pé apá kan nù ara òun ni ó jáde lápèjúwe nísìnyí èèyàn búra wípé ilé lámàyín o lan adkhulahu ìníwọ̀ lápèjúwe èèyàn búra pé òun ò ní wọ kíni pé òun ò ní dẹ́sẹ̀ wọ ilé lámàyín a sì mọ̀ pé bí wọn bá búra nù sẹ̀ríà ìsìláàmù bọ́ bá ṣe ń tó lòun ò ní ṣe òun tún láàṣì ó ní kíni ó ní tí ó fi tán ràn ẹni yìí wá dẹnu ọ̀nà bíi ilé tó lòun ò ní wọ bó ti gbẹ́sẹ̀ ọ̀tún wọlé tán lẹ́nìkan bá ké sí pé a. Ah, níbo ló ní wọ inú ilé ń bẹ̀rù ọwọ́ á da ẹsẹ̀ ọ̀tún tó gbé wọlé yẹn ó gbé jáde padà ǹjẹ́ kàfàrà ń bẹ lọ́rùn rẹ̀ bí la kàfàrà tààlẹ́ la kàfàrà tààlẹ́ kò tí ì dáràn kàfàrà torí pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam apá kan nu ara anabi jáde kó masalasi èyí wọn ò sì torí ẹ̀ pé anabi kó nínú kínní. ọkọ̀ nù mọ́ṣáláṣí nínú àwọn àkàmù tí àwọn àfáà tí wọ́n ṣe bìnà rẹ̀ lórí hadith yìí nìyẹn òun ni pé bẹ́ẹ̀ bá wà níbìkan àbọ́fẹ́ wọ̀bìkan lópin ìgbà tí ì bá gbogbo ara rẹ̀ ló ti fi wọ̀bẹ̀ ìdájọ́ ìsìláàmù ò tí ì rinlẹ̀ lórí irú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí kan ọgbẹ́sẹ̀ wọ̀bẹ̀ àbọ̀ síbẹ̀ eléyìí wọn ò tí ì pé dáràn pé ah, ó ti búra pò ní ìsìn báyẹn ẹsẹ̀ ti wọ̀bẹ̀ ah, títí tí ó fi fi gbogbo ara rẹ̀ kó bẹ́ẹ̀ inú hadith yìí làwọn afa ti mú. qaida fiqhiyya wa ń bẹ pé ní zikiru ma la yatajazza'u ka zikiri kullihi aw zikiri ba'di ma la yatajazza' ka zikiri kullihi. ìmọ̀ wa ń bẹ láwọn àgbà míì tó ṣe pé ní àwọn nǹkan kan ń bẹ tó ṣe pé bẹ́ẹ̀ yẹn bá dá kọ rẹ̀ ní ààbọ̀ àbídàmẹ́ta àbídàmẹ́rin rẹ̀ kò nítumọ̀ nínú sẹ̀ríà islam lápèjúwe nísìnyí ara àpèjúwe táwọn fòkànhá ò máa mú wa kéèyàn sọ nísìnyí pé òun tọ̀ lákọ̀ nísìfù ìyàwó òun ìpè òun yọ̀ǹda àdájì rẹ̀ ah, níbí yìí zikiru báàbí máa la yàtẹ̀jẹ́ zá kà zikiri kùlìhì tọ̀ lákùsẹ̀lẹ̀ torí pé ní ìdajì èèyàn kò nítumọ̀ dépò tó wà ní pé ìdajì mu ni mo kọ ara àpèjúwe táwọn afa máa mú wá nìyẹn nígbè zikiru báàbí ma la yatajazza ka zikiri kullihi àmọ́ ntọ́ bá ṣe pé ní ó ṣeé ṣe kọ́tà jaza lára mìsáàlù àwọn fuqaha náà ni pé man qala talaqtu ra'sa imra'ati sha'ra imra'ati sha'ra imra'ati fala tatluqu fàlà tàtùlùkù tọ̀lá kọ̀ ṣẹlẹ̀ torí pé ní èèyàn lè gerun bàbá gerun gbà mí ta fi kalẹ̀ wọn máa bẹ́ ń jẹ èèyàn tó sì nírun náà máa bẹ lọ́tọ̀ eléyìí kò kọ̀ wọnú kọ́ ìdá pé zikiri báàbí máa la yatajazza ka zikiri kullihi eléyìí fáwọn tulabil ilmi ni ká padà síbi hadith Aisha tanka òun ni pé lára tí ó jẹ ká mọ ìlànà sẹ̀ríà ìsìláàmù pé sẹ̀ríà ìsìláàmù pé ká pa àwọn obìnrin tí bí wọ́n bá ń ṣe háyúbọ̀ nǹkan kan péré lọ́lọ́run ló wọ́n yọ̀ǹda fún wa a sì gbọ́dọ̀ jìnnà sí i. Aisha radiyallahu anha wọ́n fún wa lápèjúwe pé kọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam bó bá dìgbà míì tó ní ìdí àti pé kóun bá yarun rẹ̀ àbí kóun bá fọ nǹkan kan bí irun rẹ̀ tó sì wà nù ẹ̀sìn káfọ́ wa ana haidu tẹ́mi sì ń ṣe haidu lọ́wọ́ ànábì ó sì ní kí Aisha bá ń fọ irun bẹ́ẹ̀. eléyìí náà ká tún kọ́ lẹ́kọ̀ọ́ nínú bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam bó ṣe fira rẹ̀ lẹ̀ fáwọn aráalé rẹ̀ ànábì yìí ṣe bíi kìnìún fáwọn ìyàwó rẹ̀ ànábì yìí ṣe pé bẹ́lòmíì bá wá wọlé káwọn ọmọ máa wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì kí wọ́n sá sí wá nínú ilé eléyìí náà ń gbogbo tá a bá ń ka sallallahu alaihi wasallam ara àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa rí nìyẹn tọ́lọ́ ń ṣe ní aṣáájú ẹ wá wo bí ń ṣe ń ṣe láàrin àwọn ìyàwó rẹ̀ láàrin àwọn ọmọ rẹ̀ bíi pé èèyàn lásán lòun náà sallallahu alayhi wa sallam ó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. so eléyìí ni hadithu aisha radiyallahu ta'ala anha hadithu aisha náà ladithu wa kejì lónìí. عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتكئ في حجري وأنا حائض fayaqra'ul Qur'an aisha ni kọ́dà ń gbà mí anabuwa muhammad sallallahu alayhi wa sallam yattaki'u fi hijri wa ana ha'id kọ́dà nẹ́bí sallallahu alayhi wa sallam gbà mí a máa gbé orí lé àyà mi tí mo sì wà nù haibọ̀ tí mo sì wà nù kíni mo sì wá nu haibọ kọdọ wá nu hadithi mi gba nebo muhammad sallallahu alaihi wa sallam ó ní aisha bá mú nǹkan kan báyìí wá nu masalasi aisha wa ni inni haibun yìí ṣe haibọ lọ́wọ́ ó ní haibọtuki laysat fi yadiki haibọtuki laysat fi yadiki ọwọ́ rẹ kí haibọ wà ọwọ́ rẹ ọdẹgbin nítorí pé ń ṣe haibọ. قالت رضي الله عنها عائشة أن كان رسول الله صلى الله عليه وسلم يتكئ في حجري وأنا حائض قال كيس لي فيقرأ القرآن قال يوم ما كان القرآن الكريم láti fi hàn pé ní bóbìnrin bá ń ṣe háìbò yìí wọ́n wá pé ká sọ ọ́ dẹ̀gbin ká sọ ọ́ di ta pàtì aisha ní ìmọ̀ gborí léhùn gba yàǹgbà mi wọ́n yí ha ti ń ṣe háìbò lọ́wọ́ bal wa yaqra al-Qur'an kọ́dà nàbí ọmọ ká al-Qur'an sallallahu alayhi wa sallam. àhadìsì yìí min fiqhi hadha òun ni pé ní tí ì bá ṣe pé inda ad-darura la yajuzu lil-haidi an taqra obìnrin tí ń ṣe háìbọ̀ lọ́wọ́ tí ì báyìí pé làlúrí pé yọ gbàgbé tó ti há àbí nǹkan kan al-aslu ni pé kóbìnrin tí máa ń ṣe háìbọ̀ lọ́wọ́ máa kí al-Qur'an al-Karim yufhamu hadha min hadha al-hadith hadith aisha yìí tọ́ka síbẹ̀ ńgbà tá aisha ń sọ pé radiyallahu ta'ala anha pé ah, kẹ́ẹ̀fì mọ̀ pé ní ṣíṣe háìbọ̀ sọ̀yàn dẹ̀gbẹ́ kọ́dà nẹ́bí máa ń ṣe kíni ìmọ̀ ká al-Qur'an al tí ó sì gbé orílẹ̀-èhùn tó ń wà ní inú haibọ̀ ìyẹn ni pé ó ti jẹ́ ní tí Aisha ti mọ̀ radiyallahu anha pé bí yẹn bá wà nù haibọ̀ ìyẹn ké alukur'an alkarim àmọ́ ìwọ̀n wá débi pé ọkọ òun tí ò sí nù haibọ̀ kọ́dà bára rẹ̀ bá kàn òun kọ́mọ́kì alukur'ani. استنبط هذا الحكم الإمام ابن دقيق العيدي رحمه الله تعالى أفا ابن دقيق العيدي ó nínú hadithi yìí láti mú pé ní obìnrin tí ń bá ń ṣe háìbọ̀ lọ́wọ́ tí ó bá ṣe pé làlúrí kó má kí alukur'an kẹrìm gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin tí ń ṣe jánábà ni àbíwọ̀ ọkùnrin tó wà ń po jánábà náà ẹlòmíì ọ̀ma eléyìí bí yẹn bá wà nù jánábà èèwọ̀ ni kéèyàn má kí alukur'an kẹrìm kò gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an kẹrìm kò sì gbọ́dọ̀ kí alukur'an kẹrìm títí téèyàn ó fi lọ wẹ̀wẹ̀ ìwẹ̀ jánábà tí yẹn bá ní kódà kò gbọ́dọ̀ kí ayé ayọ̀ kan nù alukur'an kẹrìm إلينا بأنه إداجو شريع إسلام تعلم أنه حديث عائشة رضي الله تعالى عنها حديث إليك عن معاذة بنت عبد الله قالت سألت عائشة رضي الله عنها فقلت ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة فقالت أحرورية أنت أنت بحديث و ẹlẹ́ẹ̀kẹta ìwá nínú àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni tá à ń pè ní mu'adha binti abdullah al-adawiya mu'adha binti abdullah al-adawiya gẹ́gẹ́ bí a ṣe máa sọ ìkan àbí méjì ń pa rọ́wí àbí rawiyatil hadith nínú ẹ̀kọ́ tí a lè rí kọ́ngbèsè ayé mu'adha al-adawiya mu'adha ni. àwọn mùsùlùmí lọ ogun jọ kan ọkọ rẹ̀ bá àwọn mùsùlùmí lójú ogun ọmọ rẹ̀ tó bínú fọkọ yìí náà òun náà tẹ̀lé wọn lójú ogun fàṣà allah nínú ntọ́lọ́ntì kádàrá àti bàbá àtọmọ àwọn méjèèjì kú sójú ogun èyí tí ẹni tí ń jẹ́ ọkọ mu'adha àtẹni tí ń jẹ́ ọmọ bíbí inú muhada làdàwíyà ìròyìn wa bá muhada lé pé oṣù tàtọ́ yàtọ̀ fàṣà islam nínú àṣà islam tá a dé bá látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ìyàwó kọ́dọ̀ ọmọ anabi wọn a máa tọ́jú ọkọ wọn ni gbogbo ntọ́kọ wọn bá nídìí ló di wọn èyí tó bá sàlù mu wọn èyí wá pé àtẹ̀mí náà níbi iṣẹ́ ti ń lọ ẹ̀wọ̀n aisha ìyá ńlá wa radiyallahu anha àti kàárí tá ní kódà bí màníyù bá ń bẹ lásọ ànábì òun lòun ọba àfọkù aisha ní kọ́dà bá nẹ́bí bá fẹ́ fọrùn wọn bá fọ kọ́dà bọ́ bá fẹ́ yarun tó ní wọn bá wọn bá yá. bàbá wo nu hadithi fatima radiyallahu fatima ṣiṣẹ́ ṣiṣẹ́ fún aliyu ọkọ rẹ̀ lọta bí ń bí nǹkan kan dépò tó sì fẹ́ su. wo fatima ọwọ́ àlọ́ bá ni ọlọ́ bá bàbá rẹ̀ tá ń bàbá rẹ̀ anabiwa muhammad sallallahu wa sallam jẹ́ kọ fún wa ẹ ó kọ́ wá bá bàbá èyí tí bàbá ò fi wá pé ọ̀dà jókòó ńgbọ́ bá yá àwọn èèyàn rẹ̀ ọ̀wà wọ́n wà wádìí irú yà ń àbí ká wá yà lọ bòmí ẹ̀dákun kí là wa ọ̀dà kí lọ fẹ́ oníbọ̀yẹ̀tọ̀ wọ bàbá àwọn tó fẹ́ ni pé bọ́ bá tiẹ̀ lé báwọn wọ́n ànábì sọlọ sọlọ ní akọlá ìfibọ ọba fọmọ ọ̀dọ̀ àmọ́ ṣé kí n kọ ní nǹkan míì tí ó lọ́lá fún ọ ju ọmọ ọ̀dọ̀ lọ àfáàtìmọ ni a ah, bọba ìpẹrù nǹkan míì tó ń bẹ tọdà àjọ ọmọ ọ̀dọ̀ lọ ọyà ànábì bá tó kọ ọlá àzìkárò àzìkìrì tí ọmọ ẹsẹ ń jọ gbogbo ọba ti ń wí báyìí tó ń wí báyìí èyí ò fún ọjọ́ ọmọ ọ̀dọ̀ lọ ládàrí ó tún máa pọ̀ níbọ̀ bá ti ń ṣe wàhálà fọ́kọ rẹ̀ ẹ eléyìí ọmọ ànábì ni ó sallallahu alaihi wasallam ìyàwó ànábì ni ó Aisha radiyallahu anha bó o ní ti wo obìnrin mùsùlùmí ó ṣe wáá jẹ tó o ní jọ Fatima tó o ní jọ Aisha ẹ dákun ẹ mẹjẹ awo àwọn kan kọsẹ̀ ẹ mẹjẹ akásàkásà mùsùlùmí gbọ́dọ̀ mọ tí òun dé bá nù ìsìláàmù kó sì tẹra mọ́ àwa náà ó sì máa rí ẹwọ gbogbo àwọn tá à ń dákọ yìí nísìnyí gbogbo ń táwọn náà ṣe Ọlọ́run fún wọn ládàá rẹ̀ látàrí yóò tún fún wọn lálùkìyàmà so eléyìí ń bẹ nù ẹ̀kọ́ tó yẹ ká kọ́ nù hadith wa Aisha méjèèjì tá a kà lónìí radiyallahu ta'ala anha wa ardaha. Uh, hadithu mu'adha al-adawiya tá n kà lọ mu'adha yi ninu àwọn ọmọ kéwu aisha ni kátúfin yìí na kẹ́kọ̀ọ́ ninu àwọn ọmọ kíni nínú àwọn ọmọ kéwu aisha ninu àwọn ti ma gba hadithi wa lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ aisha òní mu'adha ìyẹn ni pé ní bàbá obìnrin tó kéwu tó lẹ́kọ̀ọ́ inu tó da ni pé kóun náà kọ́ àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ kọ́ láì fi ẹ̀wọ̀ mu'adha ọlọ́run gba hadithi látọ̀dọ̀ ta ni. látọ̀dọ̀ Aisha radiyallahu anha àfa àfọmọ kíw náà nù. Mu'adha ní mo lọ bá Aisha radiyallahu anha sa'altu Aisha kọ́dà mo lọ bí ni ìtumọ̀ lọ béèrè fatiwa lọ́dọ̀ Aisha radiyallahu anha. فقلت ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة ó ní mo dé mo wá bi Aisha ń jọ́ kan pé ìwọ Aisha radiyallahu anha èyí ṣe tí obìnrin tá a bá ń ṣe háìdọ̀ lọ́wọ́ àní kírun àní gbàwẹ̀ àmọ́ bọ́bá wá yá wọn ò ní ká san àwẹ̀ wọn ò sì ní pé ká san ìrun má bàa lò èyí ṣe torí bẹ́ẹ̀ tẹ́kùdì sọ́ọ́mà wàlá tẹ́kùdì sọ̀là tó ipá àwẹ̀ nìkan là á máa san tá ní máa sanrun. Aisha wa ń da lóhùn jọ yẹn pé àṣàròrí yàtún àǹtí ṣé kì í ṣe pé àwọn àjọ kan lọ ń tẹ̀lé aisha kọ́ wa lẹ́kọ̀ọ́ kan bí yìí náà bẹ́ẹ̀ yẹn bá gbọ́ tẹ́nìkan bá ń sọ̀rọ̀ kan tọ́jọ́ táwọn kan máa wí kéèyàn tètè fà á létí pé sékèyí ti pa àwọn ará abilọ̀ ń gbọ́rọ̀ wọn. àwọn tá à ń pè ní haruriya yìí àwọn ni khawariju àwọn ni wọ́n máa lé kókókókókó ń bí ẹ̀sìn àwọn ni wọ́n èékùn láti pè èèyàn ní kèfèrí ìlú tí wọ́n ti kọ́ jáde ní jẹ́ harura lẹ́gbẹ̀ẹ́ kúfà nílẹ̀ iraq ni ìdí ẹ̀ ni wọ́n fi ń pè wọ́n ní kíni alḥaruriya àwọn náà ni kàwáríjù ó kọ inú ó kọ àwọn kàwáríjù ní alḥaruriya. àìsà wa ń bí obìnrin yìí jọ ń pé alḥaruriya tún àǹtí síkè pé o ti ń gbọ́ wá sí wọn síkè pé àwọn lọ ń gbọ́ à ń tẹ̀lé wọn. torí pé àwọn nínú ìsọkúsọ táwọn kàwáríjù wí tí wọ́n fi tako sunna nebà muhammad sallallahu alaihi ni pé ńgbò ìpóbìnrin kò kírun kò gbààwẹ̀ ó sì lè wá sí pààwẹ̀ nìkan ni ọmọ ẹ̀sán kọ́ ọmọ ẹ̀sán rún náà kẹ́ẹ́ lára táwọn kàwáríjù fi bọnú ẹ̀sìn nù ìyàwó àwọn kàwáríjù nísìnyí bọ́ bá sán àwẹ̀ wọn tún ní túláàsì ní kọ́sàrún náà lẹ́yìn tá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọkọ wa bẹ́ẹ̀ láìsà fi ń béèrè jọ pé aharuriyyatun àǹtí ṣé kìí ṣe para àwọn ni ọ́ ọ̀rọ̀ àwọn kàwáríjù yìí anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ti kìlọ̀ wọn fún wa púpọ̀ ara wọn ló dìde wá bá anabi sallallahu alaihi wasallam ń jọ́ kan anabi ń pín nǹkan láàrin àwọn mùsùlùmí gbogbo ń bá dé kí la anabi fi pamọ́ mbẹ́ anabi wa ń pín nǹkan tó jẹ́ ọ̀rọ̀ mùsùlùmí jọ́nà ìwọ gba nǹkan báyìí ìwọ gba nǹkan báyìí nínú ntọ́lọ́ ń sì fi ma anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi a máa wo kí ló ń kálukú need ó ṣeé ṣe kó fún ilé ìjẹlẹ yìí ń gbà mí kọ́dà ń gbà mí ọwọ́ nu hadithi mi gba àwọn kan tí wọ́n rò pa àwọn tó sì nǹkan kan kọ̀ fáwọn àwọn kan tá a wá rò pa àwọn eléyìí ẹsẹ̀ wọn lẹ́nu ìsìlámù àwọn oníṣìí wọn lọ fún anabi wa padà pè wọ́n pé mo màmá ni sallallahu alayhi wa sallam ẹsẹ̀ tiyín ti rin ilẹ̀ nínú ìsìláàmù àwọn eléyìí tí wọ́n ń wá tí wọ́n yẹ dúró náà nù ẹ̀dá kan wọ hikma anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn náà wá gbà bẹ́ẹ̀ inú wọn sì túká ọkùnrin kan náà àwọn ìpìlẹ̀ àwọn kàwáríjù yìí ọwọ́ wa bá anabi njọ́ náà nù hadith tó fẹsẹ̀ rinlẹ̀ la ilaha illallah muhammad rasulillah sallallahu alayhi wa sallam ni sọ pé i'dil ya muhammad hadith yìí hadith yìí tó fẹsẹ̀ rinlẹ̀ ni ń sọ fún muhammadu sallallahu alayhi wa sallam kéèyàn yanu kó wípé anabi pé ṣe déédéé o wàláhì bọ́kùnrin náà ṣe wíńjọ òun. anabi wa ń da lóhùn pé man ya'dil illam a'dil bẹ́ẹ̀mi ọba tún ṣe déédéé ta wá ló ń tọ̀hún tí ó ṣe déédéé. àmínú wáhí sàmà ẹn tọ́lọ̀ ń fọkàn tán pé kọ́ máa jí sí òun fara ayé tọ́lọ̀ ń sì túmọ̀ rẹ̀ pé àbọ̀ ọ̀ jẹ́ pé kẹ́nìkan wa máa sọ fún anabi muhammed sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ẹ̀dín ní pé tá a bá rí wọ́n ń bẹ lóde òní náà o tá a bá ráwọn akẹ́tí wọn ò kùn láti máa sọ̀rọ̀ sáàfà àwọn onímọ̀ àwọn ẹlẹ́sìn ọlọ́run ìpìlẹ̀ wọn làwọn kàwárí ńgbà tí yẹn lè láyà tó wá bá anabi pé ẹ̀ẹ́dẹ̀lì ya muhammed lẹ́wọ́ muhammed ṣe déédéé pẹ̀lú tó fẹ́ pín yìí o ní pé kámẹ́jọ jọ wá lójú bá a bá rí anabi sallallahu alaihi wasallam inú wa Umar ni ẹ̀zílì eh, anabi yọ̀ǹda fún mi kí n yẹjú ọkùnrin yìí. Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu a ah, anabi ni filẹ̀ anabi ni kini filẹ̀ àmọ́ anabi wa ń sọ njọ́ ń pé yakhruju min dhi'bihi hadha yóò padà jáde irú àwọn ọkùnrin nìkan kí ó wà nù yín o. inú hadithi yìí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ṣe pé ní ọlọ́run fún un ní kó sì má kíkí nǹkan kan má tànù ń bẹ. anabi ńgbà tá anabi ọsọ ń jẹ anabi ọsọ pé yakhruju min hazihi al-umma anabi ni yakhruju fi hazihi al-umma yakhruju fi hazihi al-umma wa hadha ya'ni annahum laysu min al-umma. torípẹ́tà nàbí bá sọ ọjọ́ pé yakhruju min hazihi l'umma pé nínú àwọn àlùmọ̀ òun làwọn eléyìí ó ti jáde ajẹ́pàrà àwọn àlùmọ̀ ànábì àmọ́ ànábì ò wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì ni yakhruju fi hazihi l'umma yóò jáde lẹ́gbà tí àlùmọ̀ òun bá ń bẹ àwọn kan jáde o àmọ́ kò túmọ̀ pé wọ́n ń bẹ nù yín ànábì sàpèjúwe wọn jọ ànábì sallallahu alaihi wasallam oníkọ́dà ẹ̀ وتحكرون صيامكم مع صيامه وتحكرون عبادتكم مع عبادته النبي نيكو ده ني كيرun وتحكرون قد وين ني tó ti wọn قد عباده àwọn ojú ti yín يمرقون من الدين كما يمرق السهم من الرمية. النبي ní ṣe rí bí yan bá ta fa bo fa ṣe jáde kó lẹ́nu ọfà àwọn haruriya àwọn khawariju nìyẹn àwọn ni wọ́n pa usman radiyallahu ta'ala anhu àwọn ni wọ́n pa aliyu ibn abi talib radiyallahu ta'ala anhu ẹ dákun bàbá wa ń rí lábọ̀sẹ́kù wọn lóun ló jẹ́ ká pe àkíyèsí wa pé kìí ṣe mẹ̀yàrú ni pé lámọ̀yé ń sẹ̀sìn lámọ̀yé ń kírun ń dáadáa tí ó bá ti bá lánàá tà muhammadu sallallahu alaihi wasallam mu ó ti kọjá ẹ wò ànábì ní kóbìnrin ọmọ sàrùn àwẹ̀ ní kọ́ máa san àwọn àrùríyà ni àwọn lè jẹ́ bẹ́ẹ̀ kọ́dà ẹlòmíì ọmọ sọ̀rọ̀ ru àwọn àrùríyà yìí tí ò ní mà nílùú àyín ni mo ti rẹ́ nìkan tí fún mi ń kan ó ní ẹnìkan wá mọ́sálásí ẹnì yẹn lánìyàn dáadáa ẹ̀yin gbòòrò náfìlà tẹ́ ẹ tún yàn yóò nídìí nǹkan kan ẹ gbọ́ bẹ́ẹ̀ lórí ah, mo ní kí ló ló dé tó fi ní orí bẹ́ẹ̀ ó ló ní kò sẹ́rí fún inú súnà rẹ inú tíra àti inú tíra ọlọ́ àti súnà mọ̀ kí ló ní wá gùn nígbà tí yẹn ní nǹkan ọ̀lẹ́rìí inú alukur'an kẹrì kò lẹ́rìí súnà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam ẹ̀wọ́ lọ́wọ́ ah, ni àwọn èèyàn lè bá a bá ń wí báwọn ẹ̀rá kan ẹ̀wò torí tó ń gbọ́ yìí ni pé ní bá a náà wí ṣe wí ẹlòmíì gbàgbọ́ yé ìsìláàmù ni pé ìsìláàmù ni ká máa nira ẹni la ìsìláàmù ò rí bẹ́ẹ̀ ká ṣe é lòdì wọn bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam bó ṣe gbé e kalẹ̀ ni. òun la máa ń bá pèjúwe wa anabi sallallahu alaihi wasallam ó ní bí yẹn bá gbààwẹ̀ Ramadana lápèjúwe tọ́wá di ẹ̀yìn Ramadana yìí tọ́wá gbààwẹ̀ ọjọ́ mẹ́fà péré lẹ́yìn Ramadana anabi sallallahu alaihi wasallam ládàwọ lọlọlọrun wò fún bí ìgbà téèyàn fò dídí ọdún kan gbààwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ọwá ní gbààwẹ̀ mẹ́fà yìí ó lè wá fọ àádọ́rùn ọjọ́ gbààwẹ̀ tọ́ba yìí pé ní bí ládàá yẹn ó ṣe pọ̀ sí ni bí yẹn bá ṣe nírẹ̀ láàṣì ni òun lọ́ọ́ yẹ kó ní ládàá jù àmọ́ ìsìlámù ò rí bẹ́ẹ̀ èyí tó ṣe déédéé súnà òun ni kódà bí ọ̀pọ̀ ẹ dákun ẹ já fura so nípa ọ̀rọ̀ àwọn kàwáríjù tá à ń sọ kódà arákùnrin kan bẹ nínú àwọn tí ń dá fìtínà lẹ̀ láyé lónìí ẹ̀ lè ti máa gbúrò rẹ̀ nínú àwọn tí ọmọ kìí ṣe ọmọ ìlú wa ń bì yìí àmọ́ ó ti wà ń lu nàìjíríà yìí láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí ń káàkiri àwọn ibi tí wọ́n bá gbà láyé àmọ́ bóyá yọ̀rọ̀ àwọn ibi tiẹ̀ tí wọ́n gbà láyé ńlọrin yìí náà. ẹ ní wẹ̀sẹ̀ ní bọ̀ aha inú àwọn tá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sàpèjúwe wọn kalẹ̀ nìyẹn àwọn tá síwájú wọn dìde ń gbẹ wájú anabi ti ń sọ pé i'dil ya Muhammad sallallahu alaihi wasallam ẹ ra wọn náà kọ́ra gbogbo àwọn àfànẹ́bì nìkan lẹ́nu wọn ọ̀gbà kí wọ́n pé kèfèrí là nẹ́bì sallallahu alaihi wasallam àmọ́ gbogbo àwọn sọ̀hádà nẹ́bì èèyàn tẹ́ńbẹ́lú ni lẹ́nu rẹ̀ gbogbo àwọn onímọ̀ nínú ìsìláàmù èèyàn jẹ́ kọ́dà àwọn tọ́kọ̀ òun náà ń kéwú. so ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ níbi tó dé náà alhamdulilayi àṣírí rẹ̀ ń tú ọ̀pọ̀lọpọ̀ níbi tó dé kọ́dà lẹ́nu wíwá tó wáyé náà kọ́dà ọ̀pọ̀lọpọ̀ níbi tí wọ́n ti pè é pé jájọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ọ̀sá àmì ìta fẹ́ pàkíyèsí wa sí ni pé sẹ̀ríà ìsìláàmù hàn o anabi sì gbẹ́mí ẹ̀yà àrùkalẹ̀ anabi ní tahqiruna salatakum inda wàtàḥkìrúnà síyámakùn máa síyámihìn. so ọlọ́run kó ṣe àlékún mọ̀nà fún wa. Aisha ń bi arábìnrin ìjọ náà pé aharuriyyatun àǹtí ṣé kìí ṣe para àwọn kàwárí jù ní ọ ìwọ obìnrin yìí. Mu'adha wa ń dáhùn ìjọ náà pé fakultu lastu biharuriyya. Mu'adha ní èmi ò sí nínú wọn o walakinni as'alu èmi ń béèrè ni ẹni tọrọ òye tó fẹ́ yé ńlẹ̀mí èmi ò sínú àwọn kàwárí yìí sínú haruriya wọn láìsà wa ń sọ ni wọn ń da lóhùn pé kana yusibuna dhalika fanu'maru bi qada'i sawmi wala nu'maru bi qada'i salat aisha níláyà anabuwa muhammad sallallahu alaihi wa sallam àmọ́ ṣe haibọ̀ àmọ́ ṣe nífàásù fanu'maru bi qada'i sawmi ntí wọ́n ma pa wá láṣẹ nabi ma máa pa wá láṣẹ ní pé kí ni àwẹ̀ tá a bá gbà ká gbà padà àmọ́run ọlọ́lọ́ ń bùn wa ká sì jẹ́ orí bá ànábì sí ní orí òun náà ni kì í wá sí pé kéèyàn wá máa wá nǹkan míì mẹ́sìn pé nítorí káwọn èèyàn má bá a kọ́lẹ̀ àà islam kọ́hùn. so ọlọ́run kọ́ sàlékún ìmọ̀nà fún wa lára fíkì hadith yìí òun ni pé tá a bá ń ka hadith gbogbo bí tá a bá ti rí tí wọ́n bá ń pè kunna nu'maru bi kada kunna nu'maru bi kada tí sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bá sọ bẹ́ẹ̀ pé kunna nu'maru bi kada òun làwọn afáà máa sọ pé hadha lahu hukmu raf'i hadha lahu hukmu ar-raf'i bí ìgbà tí hadithi tó ní qala rasulullahi sallallahu alaihi ni torí pé láyé anábì kọ̀sẹ́ nìkan tí ó tún máa pẹ́ nìkan láti ẹgbẹ́ àti nǹkan kan ànábì náà làáṣà ń rí fáàsì pé a máa pa wá láṣẹ pé ká san àwẹ̀ àmọ́ ká má san irun hadha wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. alhamdulillah rabbil alamin wa salatu wa salam ala rasulillah sallallahu alaihi wa sallam adúpẹ́ fún ọlọ́run atọ̀rọ̀kẹtọ̀rọ̀gẹ̀ fún anábì muhammad ní ti agbọ́yì ọlọ́run jẹ́ wúlò fún wa sọ̀rọ̀ bí a ṣe mọ̀ pé agbègbè ìbéèrè nípa tí ó bá ń lójú nípa ọ̀rọ̀ ẹ̀sìn ńláwà yìí ṣùgbọ́n bọ́ bí alkawa ní tí àwọn dókítà ṣe ní bí ìbágbàgbé ní ìjọ ọdógún tí wọ́n ní àyànjú àwọn masala kan nípa àwọn sùwárù tí àwọn obìnrin kọ ránṣẹ́ wọ́n sọ pé àka kwẹ́ṣàn wọn ta sọ dé ǹjọ́ ni so wọ́n rà sọ pé òun láyànjú ní ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ sọ gẹ́gẹ́ bí ìbámu sí ọ̀gá mi náà sọ wá pọ̀ àwọn àjọ ẹ̀mí tí ọlọ́run bá ń kiri abàrùn jíde aláwọn kọ́ ẹni ìbéèrè pé ó ní ní agbègbè tí òun wà ó lò máa gbọ́ pé tí wọ́n bá pààyàn báyọ̀ wọ́n ṣàfihàn fi wá pa ó lò máa gbọ́ pé ẹni tí ò mọ ikú ẹni yẹn tí ò mọ̀ pé ó ti kú wọ́n pa ni o ọ̀hún tí ò mọ̀ pé ẹni yẹn ti kú. kí ó ṣeé ṣe kó rí ní lápòjú èsì òun gbélé yìí ẹni yẹn ń gbé kó pé ó máa rí lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ní kí ni ètò lọ́rọ̀ ṣùgbọ́n lọ́rọ̀ ṣùgbọ́n ní kí ni ìdájọ́ Islam ní pẹ̀lú àti pé ṣé mùsùlùmí gbọ́gbàgbọ́ ọgbọ́gbàgbọ́ pé ẹnìkan lè pààyàn. gbogbo ẹni ọba ti lórí ayé yìí anabi sọ̀rọ̀ sọ́lá ní tiẹ̀ ti parí kọ́ mẹ́tìkìyà mẹ́tìhù àmọ́ wá ṣe é ṣe lóòótọ́ bóyá ṣe ìtọ́nu wá gbé àwòrán rẹ̀ bí wọ́n bá níbo àmọ́ sọ̀rọ̀ sọ́lá ṣe kọ́ wa náà pé àfọwọ́n nìkan ní ṣe ìtọ́ni ò ní lágbára àti máa gbé àwòrán rẹ̀ wò kọ́ máa fi tan àwọn èèyàn àmọ́ ṣe é ṣe pọ́yárò ẹ̀ ní máa ṣẹlẹ̀ wallahu ta'ala alam àmọ́ ni wọ́n bá ti kú nù sẹ̀rí ẹ̀sìláàmù tó tún wáá dìde nìkan àbò ni wọ́n tún tún bí làwọn afáàfin máa kìlọ̀ fún wa ń gbà mí náà pé kọ́dà àwọn ọkọ̀ mi tá máa sọ bàbá tún dé bàbá tún bí pé gbogbo ẹ̀ náà kápá tí kò bá kì í da sẹ̀rí ẹ̀sìláàmù mu wallahu ta'ala alam kí ni ìbéèrè kẹta. Aha anabi àwọn anabi ọlọ́run anabi sallallahu alaihi wasallam ọsọ nù hadithi bẹ́ẹ̀ pé inna Allah harrama ajzada al-anbiya ala al-ard aw kama fi ma'na al-hadith pé anabi sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ti ṣe torí pé ntọ́fà hadithi yìí ni pé anabi sallallahu alaihi wasallam sọ fáwọn sọ̀hábẹ́ pé ẹ máa sàṣàlátù fún un fa inna salatakum tu'radu alayya aw ma'rudatun alayya gbogbo bẹ́ẹ̀ bá ti sàṣàlátù làṣàlátù náà máa wá ṣe kínni ni ọmọ wa bá wọn. àwọn sọ̀hábí náà wá bí ànábì gbà ah, bóò lélẹ́ yóò ṣe ṣe ṣe lẹ́yìn ìgbà tí ìwà ànábì bá ti kú fún àìmọye ọgọ́rùn ọdún àìmọye ẹgbẹ̀rún ọdún lànábì wa ń sọ pé ilẹ̀ ọlọ́run ti fi ilé ìwọ̀ pé kò gbọ́dọ̀ jẹ ara àwọn ànábì ọlọ́run àmọ́ lẹ́yìn àwọn ànábì ọlọ́run kò sí àdíìsì míì tó ní bọ́yá ẹnìkan ní ilẹ̀ ò ní jẹ ara rẹ̀ àmọ́ tí ó yẹ àkíyèsí wa sí generally ni pé. Si ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mo rò pé bẹ́ẹ̀ yẹn náà ti wá nísìnyí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ bóyá wọ́n sin ẹnìkan ńgbò tó gbà kan ẹnìkan ṣeré débi sàárè rẹ̀ sàárè bá bú akọ́dà bí ó ṣe wà níjọ́ tá a gbé síbẹ̀ náà lọ́wọ́ àbí ìmọ̀lẹ̀ kan jáde ńbẹ́ àbí nǹkan kan èyí ń wọ̀ sọpọ́ máa jẹ́nà lèèyàn kò sí pọ́ máa ná lèèyàn o téèyàn bá wo ti Sheikhul Islam bin Taymiyyah sọ ń pa al-Furqanu bayna awliya'i rahman wa awliya'i shaitan pé nítorí pé nǹkan kan ṣẹlẹ̀ sísàárì rẹ̀ àbí nǹkan kan àbí bá a ṣe bá èyí wọn sọ pé bọ́ bá ṣe pé wàá nání wù tí wọ́n fi sin kọ́dọ̀mọ àlùjánnà o torí bẹ́ẹ̀ ni pé ní wòlíì ọlọ́run ọlọ́run ní alladhina amanu wa kanu conditions méjì tọ́lọ̀ ń gbé kalẹ̀ nu pé bàbá fẹ́ mọ̀ pé wòlíì ọlọ́run lè yàn nǹkan méjì náà ni ẹ wá o. alladhina amanu ìmánì rẹ̀ dúró wa kanu yattaqun ó sì jólúbẹ̀rù ọlọ́run lórí ilẹ̀ ayé kó tó kù láyé. àmọ́ kéèyàn tọ́rọ́pọ̀lọpọ̀ lèèyàn ọmọ téèyàn bá wo sí ọwọ́ ẹlòmíì kó tó di kó kú sí tí wọ́n máa wá lọ́sẹ̀lẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ó wọn. òní fi padà síbi kíni alukur'an wí kíni sunna nebà muhammad sallallahu alayhi wa sallam wí bàbá fẹ́ mọ wòlíì ọlọ́run alladhina amanu wa kanu yattaqun gbogbo ẹni tó bá dúró lórí ìlànà ọlọ́run tí ìmánì rẹ̀ dúró tó sì jólúbẹ̀rù ọlọ́run àwọn ọlọ́run pè ní wòlíì tóun ọba ti yọ lẹ́yìn eléyìí òun ni sheikh olùdámù pè ní awliya'u ash-shaytan al-furqanu rahman wa awliya'i ash-shaytan a'lam. ẹni yìí náà béèrè nípa gbàtẹ́ sọ̀rọ̀ nípa àṣàfà àjọyìn so wọ́n á ní ìjà àlẹ́yà Muhammad sallallahu alaihi wasallam ìjà òkè ìjà wọn tánṣe bídà ìyẹn wọ́n lẹ́tọ̀ sí ìsìnkú àlẹ́yà Muhammad ọjọ́ gbé náà kíá. wọ́n ní ẹni tí ó ṣe ìtumọ̀ bídà ni pé àdáda lẹ́sìn nínú Islam tí ó bá Al-Qur'ani mu tí ó bá súnà mu pé ńgbà tá à ń sọ̀rọ̀ ṣàfà àjọyìn ǹjẹ́ àwọn ẹni tó ṣe bídà ǹjẹ́ àwọn náà lẹ́tọ̀ọ́ sí kínní ǹjẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ sí ṣàfà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ìdáhùn sílẹ̀ yìí ní kúkúrú ni pé man lam tukhrijuhu bid'atuhu anil islam fahuwa fi zumratil muslimin gbogbo ẹni tó bá ṣe pé bídíà ló ṣe ní nǹkan míì ló ṣe ní tí ọba débi kó mú kó nínú islam tí èyí ṣe bídíà tó mú kó nínú kínní nínú ìsìláàmù tó sọ ọ́ di kẹfìrí òun náà ń bẹ nínú àwọn mùsùlùmí tá nẹ́bi lóhùn ó sì pẹ́ lópin ìgbà tí ń bá ń jẹ́ mùsùlùmí gbogbo ń tá nẹ́bi wa Muhammad sallallahu alaihi wasallam wí ń pa gbogbo mùsùlùmí ọba òun náà mu àmọ́ ẹnìkan ti wá ṣe bídíà àfi tó bá ṣe pé ní bídíà tó mú yẹn kó nínú ìsìláàmù ẹni bá ṣe kó nínú ìsìláàmù ó ti kó nínú àwọn tá nẹ́bi lóhùn ó sì pẹ́ nìyẹn sallallahu alaihi wasallam àmọ́ gẹ́gẹ́ bíi albidà imma an takuna mukaffiratan aw ghayra mukaffira bí yẹn bá ṣe bídíà tí ò mú kó nu ìsìláàmù èyí wọn yọ nu ṣàfáà nàbà muhammad sallallahu alayhi wa sallam wallahu a'lam. ẹni yìí béèrè pé ó ní ẹ dáàkú dúró ọlọ́run ẹ pé wọ́n ní àwọn kan ní tí èèyàn bá ń kúnlẹ̀ bóyá ń bi kíkí pé wọ́n sọ pé irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ ó ti ṣe ẹbọ wọ́n á ní kí ni ẹ̀rí eléyìí bẹ́ẹ̀nu كتاب aw sunnah mo rò pé ẹni tí ó ló ti ṣẹbọ ni wọn bá béèrè ẹ̀rí lọ́wọ́ rẹ̀ bọ̀tí táwa mọ̀ ni pé ọ̀sẹ̀ lọ́hùn ẹ dákun ẹ jẹ́ ká gbàrin yé dáadáa ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ ọlọ́hùn tọrọ ta ko àṣẹ anabi muhammad sallallahu alaihi wa sallam anabi sọnù hadithu anas bin malik radiyallahu anhu nígbà tí anasi bíi anabi pé béèyàn bá pàdé èèyàn bó ní kéèyàn ó kí i àyànìhánì ìlàhù ṣe kọ́ tẹ̀ kó kúnlẹ̀ fún anabi nílá kọ́mọ̀ṣe bẹ́ẹ̀ ẹni ọba wa gbọ́ hadithi yìí tí ń tún ṣe bẹ́ẹ̀ ọ̀tà òfin anabi muhammad sallallahu alayhi wa sallam àmọ́ kìí ṣe pé gbogbo máa fíyà ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ ló torí ẹ̀ mú yẹn kó nù ìsìláàmù kódà láyé anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ṣe ó ṣeé ṣe kó pé ní kámẹ́rà ẹni kankan tí ó dẹ́sẹ̀ kankan nínú àwọn sọ̀hábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam but láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ kọ́dà rí kọ́dà ń tá a lè pè ní bídíà ọ̀sẹ̀lẹ̀ láyé ànábì náà sallallahu alayhi wa sallam ẹ rí i pé nínú àwọn sọ̀hábà àwọn kan ni wọ́n ní ana asumu wala uftir èmi ọmọ gbàwé mi ò ní ṣe kí ni èmi ò ní sínú mọ́ ọ̀kan ní la àtàzáwọ́jú nìsa èmi ò tiẹ̀ ní fẹ́yàwó mọ́ kí lànà bí wí man an sunnati bọ̀tìjà anabi ni wọ́n kó nínú ìsìláàmù bí kò rí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nípa báyìí ni pé ìkúnlẹ̀ léyìí tí ò sí rọ́ńbẹ́ ẹ̀ṣẹ̀ ni nínú sẹ̀ríà islam àmẹ́yìn wọ̀ wá sọ̀yàn di kèfèrí wallahu ta'ala a'lam. sísá ìbéèrè pé bóyá bọ́dà tí wọn àti ẹni tán fẹ́ fẹ́ra wọn ṣá wọn wá ní pé bọ́dà yẹn kò tí ì rí owó sọ̀dà kí ipò pé ìyẹn dínà pé wọ́n má ti lè yọjú sí àwọn òbí obìnrin yẹn. pé bẹ́yàn bá ẹ dákun ìbéèrè yìí ṣe pàtàkì torí ọ̀pọ̀lọpọ̀ ló lè nírú pírọ́blẹ́mù bẹ́ẹ̀ pàtàkì jùlọ láwọn ibi tí wọ́n bá ti ń béèrè sọ̀dà kìtọ́pọ̀. So ipe ǹjẹ́ wọ́n wà á ní nítorí pa àti ìnísọ̀dá àkíta san àní tí ìṣèyàwó bí kò rí bẹ́ẹ̀ ṣẹ̀ríà islam fààyè gba tàjílù almahari tàjílù almahari kódà wọ́n lè so yìgì kí wọ́n má ti san sàdáàkì ẹnu pé yọ wà lákọọ́lẹ̀ pé sàdáàkì yìí ń bẹ lọ́rùn ọkọ gbogbo ìgbà tí wọ́n bá tọ́ bá rọra wọn lọ́rùn láàrin wọn àtìyàwó rẹ̀ túláàsì ni gbèsè ni lọ́rùn rẹ̀ kódà bó bá kú wọn yọ nu ogun rẹ̀ àmọ́ ìwọn ò dí kò dí ákédù ká so yìgì láàrin ọkọ àti ìyàwó kò dí lọ́wọ́. wọ́n ní wọ́n kò sàn wọ́n ní wọ́n ní nípa gbogbo ìyàwó ṣíṣe wọ́n ní ṣé obìnrin tí ó bá fẹ́ gẹ́gẹ́ bá ṣe máa ṣe ńlẹ̀ yìí pé tí wọ́n dáná ní ọ̀dọ̀ tiwọn náà tí wọ́n ṣe gbẹ̀ pé ṣé kò sí tó burú mẹ́ pé àwọn kan ní kò sọ̀rọ̀ fún pé ọkọ nìkan pé ọkọ nìkan lọ́gbọ́dọ̀ dáná fún yàn kó sì ipe tí ń bẹ láàrin ọkọ àti ìyàwó ni pé kọ́kà fún ìyàwó rẹ̀ ń sàdá kí kọ́kọ́ sì dáná pé ìyàwó lọ́jọ́ àti dáná kankan. alhamdulillah sẹ́rí n tó máa ń fa gbóró àwọn béèrè báyìí ó ní pé adamu tafriq bayna al-aada wal-ibada ọ̀pọ̀lọpọ̀ ọdún àwa tá a máa ń ṣe fatiwa ọ̀pọ̀lọpọ̀ yìí mọ̀ yàtọ̀ láàrin pé kinní kan jẹ́ ìbáadà kinní kan jẹ́ àlàádà anabi muhammad sallallahu alaihi wa sallam ó bá àwọn ará maka náà tí wọ́n ń sa àwọn àlàádà kan èyí tó dáa tí ó tako sẹ̀ríà ìsìláàmù ń bẹ anabi ò lé wọn kó ń bẹ ẹnu àádà tó bá tako nǹkan kan nu sẹ̀ríà ìsìláàmù òun ní òun ní èèwọ̀ irú àádà tó lè tako sẹ̀ríà ìsìláàmù ń pọ̀ ọ̀rọ̀ yàwó à ń ṣe yàwó ń lu wa ń bì ní pé kọ́dà bí wọn ò káfẹ́ ṣe ìyàwó káwọn kan pé ẹ lọ́ọ́ múgò ìgò ọtí àbí bò làá máa kékeré kan làá máa gbà lé wa eléyìí ó ti takò kankan nù sẹ̀ríà Islam àbí kéèyàn ó sì náwó débi náà pa israf wàlá tubaziru tabzira ẹ má nana apa àmọ́ gbogbo ń tó bá ti já làádá tí ì bá ṣe pọ́ tako nǹkan kan nù sẹ̀ríà ìsìláàmù sẹ̀ríà ìsìláàmù ọ̀tako àládà wa tí ó bá ti tako nǹkan kan nù sẹ̀ríà ìsìláàmù sẹ̀ríà ìsìláàmù ò tako òun ni qaida fiqhiyya àmà fi wà pé al-aadatu muhakkama al-aadatu muhakkamatun wallahu a'lam. ẹ wọ́n kí ẹ jẹ́ ẹ bá wọn dáwọ̀ ilé náà ti mẹ́fíṣẹ́ yìí wọ́n ní èyí tí wọ́n ká ansẹ̀ tí wọ́n ká kúránsì pé só lè mú bàtà ní kò lè mú Quran bọ̀tí tí wọ́n ká Quran sí yẹn ṣé ó lè mú one set yẹn. ìbéèrè tó dáa ni torí pé n ti ń jẹ́ mushaf al-mushaf náà ni ti al-Qur'an al mọ̀ bẹ́ẹ̀ tá a bá ní ká wo anseit tí ó yẹ pé ní odidi al-Qur'an al mọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ àfi tó bá ṣe pé ní kò sì ṣeé ṣe kọ́ máa pa ń gbogbo ìgbà kọ́ máa sì kalẹ̀ tó bá ipò wà ń pè pa bí ìgbà tí alukur'an wà lára àyàn téèyàn ò tí ì ké ni bọ̀dé lópin ìgbà tó bá pé yóò máa sí irú ansẹ̀t yìí allahu alam èyí tó dáa jù ni pé kọ́ra kóbìnrin ọmọ mọ̀ tó bá wà nù haibọ̀ allahu alam torí pé ọjọ́ mushaf ti alukur'an kẹrìmù náà wà nù rẹ̀ allahu alam. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك inshallah àwọn kwẹ́sàn mi tún bẹ̀ ń bí ìkọ́